alhamdulillahi ala kulli hal ọpẹ́ fún ọlọ́run ọba wa lérí gbogbo òṣìṣẹ́ tá a bá wà gbogbo òṣìṣẹ́ tẹ̀yàn bá wà tẹ̀yàn bá ti jáde láyé èyàn gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́run ọlọ́run àdúpẹ́ o àdúpẹ́ lérí ìdẹ̀ra rẹ àdúpẹ́ lérí àmójútó wọ ọlọ́run lérí wa wassalatu wassalamu ala sayyidina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá wa muhammad wa ala ali wa sahabi ajma'in kọ́bà wọn ará lè àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa níta fi bá ní sọ̀rọ̀ ńrọ̀ lẹ́yìn òun náà ni asbabul amni fil mujtama òun náà ni àwọn nǹkan tí máa ń jogún fọkànbalẹ̀ fún àwùjọ àwọn nǹkan tá a mójútó tí àwùjọ wa tó fi ní fọkànbalẹ̀ àlàámúnú ẹ̀rí fọkànbalẹ̀ èèyàn màyá mi kẹ́mi ọ balẹ̀ min a'zami ni'ami Allahi ta'ala fi dunya ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìdẹ̀ra ọlọ́run tọ́lọ̀ máa ṣe fún yàn nílé ayé nítorí pé tí ó bá ti sí ìfọ̀kànbalẹ̀ mọ́ gbogbo nǹkan téèyàn ń ṣe nílé ayé ò ní lójútu mọ́ ẹ̀sìn ò ní lójútu jíjẹ mu ò ní lójútu ká máa lọ ká máa bọ̀ kò ní rọrùn mọ́ ògùnrin zakara Allahu Quraisha bi ni'matil amn ọlọ́run ọba Allah wa ta'ala ọ̀ràn àwọn Quraish ọlọ́run rán wọn létí ipe kí wọ́n rántí ìdẹ̀ra tá a ṣe fún wọn ọlọ́run jẹ́ ó yé wa yí pé ìfọkànbalẹ̀ ọ̀kan nínú àwọn ìdẹ̀ra ni a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní falya'budu rabba hadhal bayt ọlọ́run ọba ní àwọn Quraish kí wọ́n yà tètè tara bẹ̀sìn kí wọ́n máa sin ọlọ́run ọba ọba tó ní Kaaba alladhi at'amahum min ju' ọba tó jẹ́ pé ó ka ibi kò fún wọn ó yọ wọn nínú ebi ebi ọ̀dà kọ́lọ́ máa fi ibi pẹ́ nìkọ̀ọ̀kan wa wa amanahum min khawf kí wọ́n máa dúpẹ́ fún ọlọ́run kán sì máa sin ọlọ́run ọba tí ó fi wọ́n lọ́kàn balẹ̀ nínú jaya ọlọ́run ọba aláàfin wọ́n lọ́kàn balẹ̀ ó ka ìbẹ̀rù kò fún wọn nítorí bẹ́ẹ̀ kan dúpẹ́ ọpẹ́ tí wọ́n dùn náà ni pé ká máa sin ọlọ́ sọ́ọ̀tù kùrẹ́ìsì Quran one oh five ayé ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin lọ́lọ́run ti fi ń jí ó yé wa pé ìdẹ̀ra ní ìfọkànbalẹ̀ anabiwa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni man asbaha minkum mu'afa fi jasadihi anabi ni gbogbo ẹni ọba jí ẹni bá jí sílẹ̀ ayé ọwọ́ ajílẹ̀ ni tí àmúdi ọmọ ṣe é kò dùbúlẹ̀ àárẹ̀ kò dùbúlẹ̀ àárẹ̀ amina fi sirbihi ay fi baitihi ọkàn rẹ̀ sì balẹ̀ nínú ilé tí ń gbé ẹ̀mí rẹ̀ balẹ̀ indahu qutu yawmihi ntí ó jẹ ní ìjọ yẹn nìkan ló sì wà lọ́wọ́ ẹ̀ ntí ó jẹ ńjọ́ kejì kọ̀mọ́bí tó ti rí àmọ́ ẹ̀ balẹ̀ anabi nífa ka annama hizati lawu duniya bí hadha ànábì ló ń tọ̀ ọ̀hún ó dà gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run bá aláàtí kó gbogbo oore tó wà nílé ayé yìí fún pátápátá kó máa dúpẹ́ kó fèrè ọlọ́kàn balẹ̀ kọ̀rẹ́ lẹ́yìn náà ọkàn rẹ̀ balẹ̀ níbi tí ń gbé ànábì ni ọlọ́run bá aláàtí kẹ́ nílé ayé yìí kódà kó jẹ́ pé oúnjẹ ẹjọ́ kan nìkan ló wà lọ́wọ́ ẹ̀ kò ní tí ó di kejì níjọ́ yẹn ọlọ́run bá ti kẹ́ ọlọ́run ti sànú ẹ̀ ọlọ́run pọ́sàfì alọ́kan balẹ̀ lórílẹ̀-èdè wa ẹni bá ní wàhálà òde àǹtara wa ni wàhálà ti dé kọ́lọ́mbà ní kakú ni kọ́lọ́mbà ní kakú kọ́lọ́mbà ní kakú ẹ̀yọ́ màá yá mi tá ń gbọ́ mi bóyá wa tá ń darí àbáwa tí wọ́n ń darí nǹkan tí máa ń fa ìfọ̀kànbalẹ̀ sínú ìgbésí ayé èèyàn tí máa ń fa ìfọ̀kànbalẹ̀ sínú ìlú èyí tó ga jù ń bẹ al-imanu billahi wahdahu la sharika òun náà ni ká nígbàgbọ́ sí ọlọ́run ọba àlá nìkan ká mọ̀ ní nǹkan míì tá a tún gbàgbọ́ tá a tún gbà pé ó lè sọ wa ó lè dáàbò bò wá lẹ́yìn ọlọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ó ṣàdéhùn fáwọn olùgbàgbọ́ òdodo ìpè tẹ́ ẹ bá ti gbà mí gbọ́ ọkàn yóò balẹ̀ ẹ má sọ òòṣà mọ́ ẹ má bọ̀rìṣà mọ́ òòṣà yóò lè gbà yín lẹ́yìn gbà wàhálà bá dé yọ wá dá káwo ìhà tá a kọ sọ́lọ̀ ọlọ́run bá ti ń sọ yìí Allah ló kọ ẹ̀ ọlọ́run bá ní tẹ́ ẹ bá ti lè gbà mí gbọ́ ìní dẹ́yàjà yín ń fi yín lọ́kàn balẹ̀ ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo wala yubaddilannahum min ba'di khawfihim amna ọlọ́run bá ní ọkàn yẹn ó máa balẹ̀ lẹ́yìn ìgbà tí àyà bá ń já yín ya'budunani pẹ̀lú májẹ̀mú tẹ́ ẹ bá ti ń sìn mí la yushrikuna bi shay'a tẹ́ ẹ̀ mú nǹkan kan papọ̀ mímí ọlọ́run ní nǹkan tẹ́ ń bọ̀ àbí tẹ́ ń wá gbára lọ́bẹ̀ sọ́tù nọ́ọ̀rù Quran twenty four ayah fifty five lọ́lọ́run ti ń sọ fún wa yí pé àwa tá à ń darí àtàwa tí wọ́n ń darí ká lè wá àárín àwa àtọ́lọ́run ọlọ́run bá ní ẹ̀mí ọmọ balẹ̀ lópin ìgbà tá a bá ti ní nǹkan míì tá a tún gbàgbọ́ nítorí pé àṣírí ìbọ̀rìṣà àti ìgbà nǹkan míì gbọ́ yàtọ̀ sí ọlọ́run ìwágbára wọnú òkùnkùn tí kálukú wa ta mójútó yẹn èyí máa ń ṣe okùnfà kọkàn ó tọkàn bá ti wá dúdú kò ní ṣe rahma kò ní sàánú ń bẹ̀ mọ́ ẹni tó pààyàn ó ti pààyàn kó tó joyè ẹ wá ní ó dérí oyè ọ̀rẹ́ àwọn fi bí ipa yín ọ̀pọ̀lọpọ̀ wa náà tí wọ́n ń darí níta karabọ̀ nínú bọ̀rìṣà yìí ṣe kékeré kò ní lójútu gbogbo aníkálẹ̀ túbá lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú àwọn asbabul amn ìkan tí máa ń fà tí ìfọ̀kànbalẹ̀ fi máa ń wà nínú ìlú al-adilu bainan nas òun náà ni ká ṣe déédéé láàrin ara wa al-adilu i'ta'u kulli dhi haqqin haqqa ní tí wọ́n ń pè ní déédéé oníkálukú fún ọmọlàkejì rẹ̀ lẹ́tọ̀ọ́ ẹ̀ àwọn olùdarí kan fún wa lẹ́tọ̀ọ́ wa àwa tá a jẹ́ àwa tí wọ́n ń darí káwa náà ká fún àwọn olùdarí lẹ́tọ̀ọ́ wọn ọlọ́run bá ní inna Allaha ya'muru bil adli wal ihsan ọlọ́run bá ní òun ọlọ́run ti pàṣẹ lérí ilẹ̀ yìí pé ẹ máa ṣe déédéé lẹ́yìn náà ẹ máa ṣe dáadáa ọlọ́run ní mo pàṣẹ ní o wípé ẹ máa ṣe déédéé lẹ́yìn náà ẹ máa ṣe dáadáa ẹ máa wùwà dáadáa ẹ máa ṣe dáadáa Suratu Nahl Quran sixteen ayah ninety lọ́lọ́run bá ti ń pàṣẹ pé ẹ máa ṣe dáadáa ẹ sì máa ṣe déédéé ọlọ́run bá ní yá ibadi ọlọ́run sọ nínú hadith al-qudsi ọlọ́run lẹ́yìn ẹrú mi inni haramtu dhulma ala nafsi mo ṣe àbòsí léèwọ̀ fún ẹ̀mí ara mi èmi mo dá yín èmi náà mo sì ní àmọ́ ìní ṣàbòsí fún yín waja'altuhu baynakum muharrama mo wá ṣe àbòsí léèwọ̀ láàrin yín fala tadhallamu ẹ má ṣàbòsí fúnra yín o ẹ má ṣàbòsí fúnra yín tẹ bá ti ṣàbòsí ọkàn yóò ní balẹ̀ kí ni ẹ̀tọ́ tí àwa tí wọ́n ń darí tá a fẹ́ fún àwọn olùdarí wa alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká máa tẹ̀lé àṣẹ wọn tí ó bá ti yapa àṣẹ ọlọ́run lẹ́yìn náà ká máa ṣe nàṣẹ́hà fún wọn bil hikma ká máa lọ lè bá wọn ká máa dákẹ́ lérí aburú tí ń ṣẹlẹ̀ ká máa dákẹ́ lérí gbogbo àwọn ìnira tá a wà ń bẹ̀ ká máa dákẹ́ lérí gbogbo àwọn wàhálà tá a ń kojú ká máa lè ṣe nàṣẹ́hà fún wọn pẹ̀lú ọ̀nà tá a mọ̀ pé wọ́n gbàgbọ́ ṣe láwọn ọ̀nà tá a mọ̀ pé tí wọ́n yá a bá lò wọn ní gbọ́ ẹ̀já jìnnà sí i kàyàn àwọn èèyàn ńláńlá àwọn èèyàn ńláńlá ló kán lè bá wọn jòkó lẹ̀ ipe nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí la fẹ́ tí ò ní mú wàhálà lọ́wọ́ kán lè jòkó kán bá wọn ṣe mítìn nígbà wọn bá lọ lẹ́ẹ̀mẹ́fà lọ́dún ọ̀rọ̀ ìyànjú jàmá lẹ́yìn náà ká máa ṣàdúrà fún wọn ní gbogbo ìgbà ká máa ṣàdúrà fún wọn ká máa ṣàdúrà fún wọn nítorí pé ọkàn wọn ò ti wọnú ayé ẹni tọ́kàn wọn ń bẹ lọ́wọ́ ẹ̀ ó náà lọ́lọ́run á wà bẹ̀lọ̀ fún wọn pé kọ́lọ́wọ́n bá yí ọkàn wọn padà ká mọ̀ ṣe pèlè wọn. nínú àwọn déédéé tí àwọn olùdarí ó ṣe fáwọn tí wọ́n ń darí òun náà ni pé kí wọ́n wá bọ́kàn wọn ó ṣe balẹ̀ tí wàhálà ò ní bá wa kí wọ́n wá bọ́kàn wọn ó ṣe balẹ̀ alákọ̀ọ́kọ́ nìkan bá mójútó pàṣẹ máa sin lọ́hùn pẹ̀lú rọrùn kí wọ́n bá wa mójútó e, ètò ẹ̀kọ́ wa báwọn yẹn ṣe máa kẹ́kọ̀ọ́ kí mójútó iṣẹ́ bẹ́ẹ̀ bá kẹ́kọ̀ọ́ tán iṣẹ́ lẹ́yìn kọ́ máa ṣe kódà kó tó máa jìyà kán bá mójútó àwọn ìgbésí ayé àwọn ọ̀dọ́ àwọn tí ò lè kàwé káwọn náà wáṣẹ́ tí wọ́n máa kọ́ tí àwọn náà fi lówó lọ́wọ́ bí ọba ti sówó láwùjọ àwùjọ yẹn fọkànbalẹ̀ tí ọba ti ṣiṣẹ́ láwùjọ owó dilẹ̀ ìnjìníà yóò máa wá sàdá yóò máa gúnbẹ̀ lẹ́yìn náà nínú àwọn ojúṣe àwọn eh, olùdarí ní kí wọ́n bá tún ojú ọ̀nà wa ṣe nítorí bísínẹ́sì wa àti lílọ bíbọ̀ wa àti nítorí àlàáfíà wa nínú àwọn ojúṣe náà ni pé kí wọ́n jẹ́ kóúnjẹ ó pọ̀ kí wọ́n dáko rẹpẹtẹ àwọn alámòjútó ẹ̀bà amójútó oúnjẹ ó sì pọ̀ ebi bá ti ń pààyàn wọ́n tàn wọ́n nígbàgbọ́ mọ́ lẹ́yìn náà mójútó oògùn tá a máa lò ẹ mójútó oògùn torí àlàáfíà wa ẹ mójútó iná iná sẹ́rí náà ibẹ̀ gangan ni jíjẹ mú sapamọ́ sí ìlú tí ọba ti sí náà ń bẹ̀ tí wọ́n máa múná wá ibi wọn máa pa wọn bẹ̀ ẹ̀kọ́nọ́mì ẹ bá mójútó àbòlú nítorí àwọn alọ́kọ́lóhun kígbe àwọn olè ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ bá mójútó àwọn olè àwọn jẹkúdà ẹ wà sí fún wa ètò bá lóhun ṣiṣẹ́ ẹ sì fi pamọ́ ẹ̀yẹ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìṣedéédé yìí máa jẹ́ kí ọkàn àwọn tí wọ́n ń darí ó balẹ̀ àtàwọn tí wọ́n ń darí ọba akísọ́rọ́ ọ̀ràn òjíṣẹ́ kan nínú àwọn òjíṣẹ́ rẹ̀ ọ̀ràn lọ bá Umar bin ní Madina wá dé Madina ó ní eléyìí ń kọ́ wọ́n ní eléré àwọn ilé ẹ̀ náà nù lọ́ọ̀kan ó débẹ̀ oníṣílẹ̀ tí ń gbé náà nì ibi tí ń gbé náà nì wọ́n níbẹ̀ náà nì òun náà wá dà wọ́n lóun ló sùn lábẹ́ igi lọ́ọ̀kan ó wá débẹ̀ kò rí ẹnì kankan tí ń sọ ọkàn dídé ọ̀gá àlù tó sùn ẹ̀gbọ́n tarakùnrin yìí wí ó ní wàá arákùnrin yìí ó ní hakamta ó sì wá darí ìlú fa àdàlìta ó sì fún kálukú fa àmọ́ǹta ẹ̀mí rẹ̀ wá balẹ̀ fanimuta ó wá ya Umar ìwọ Umar ó sùn fanfan nígbà wọn ti fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ máa bá fẹ́ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ wà ní sùn ilé ta kóhùn wà ní gbébẹ̀ ilé ta kóhùn <laughs> bẹ́ẹ̀ bá ń gbébẹ̀ ẹyẹ ọkàn ní balẹ̀ ẹ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn tó ti máa ń fa ìfọkànbalẹ̀ òun náà ni ká lè yọra kú nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́ máa fi bínú sáwùjọ owó èlé owó èlé tẹ́tẹ́ títa olè jíjà àti tí wọ́n ń jà lójúkorojú àti tí wọ́n jà lérí nẹ́ẹ̀tì azina ká máa ń ṣàgbèrè kọkùnrin àtọkùnrin máa bára wọn lásìpọ̀ kóbìnrin àtọbìnrin máa ń fẹ́ra wọn ká máa wọ ọtí ìran ilé ọtí ibi àwọn yẹn máa ń gbé ọpọlọ lọ tí wọ́n jáde tọpọlọ wọn ní pé má gbogbo àwọn nǹkan yìí tá a bá ti rí mú kó láwùjọ wa à ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni torí ọlọ́run ọba aláàtọ̀ láyé tọ́ dáyé ọ̀sọ̀ tíra kalẹ̀ ọkọ̀ lẹ́tà sí wa gbogbo tí mo kà á lẹ̀ yìí ọlọ́run ọba ṣe é léwọ̀ lérí ilẹ̀ rẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ gbádùn bẹ́ẹ̀ ẹ bá fẹ́ kọ́kàn yọ balẹ̀ ẹ kúrò nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run bá ní dhalika bi anna Allaha ọlọ́run bá ní òun ọlọ́run lam yakun mughayyiran ni'matan an'amaha ala qawm òun ò ní yí padà ìdẹ̀ra tó ń ṣe fáwọn ọjọ́ kan òun fi wọ́n lẹ̀ lérí ìdẹ̀ra yẹn wọ́n máa gbádùn hatta yughayyiru ma bi anfusihim nígbà wọn bá fọwọ́ ara wọn pé à ń ṣe ọlọ́run a sì fẹ́ fọkàn balẹ̀ lábẹ́ sánmọ́ ọlọ́run Suratul Anfal aya fifty three ní ọlọ́run ọba ti ń pè wá sákèésì níparí òun náà ni kákún fàdúà kàmá sàdúà ọlọ́run sọ̀rọ̀ anábì Ibrahim ọlọ́run ọba ni wa idh qala Ibrahim rabbi ij'al hadha al-balada amina Ibrahim ọ̀dákẹ́ ó ní wọ́n ọlọ́run ìlú yìí ìlú maka yìí ọlọ́run bá wa fi fọkàn balẹ̀ síbẹ̀ ọlọ́run sì gbọ́ ọlọ́run sì gbà bẹ́ẹ̀ Suratul àyà one twenty six lọ́lọ́run ti ń sọ fún wa yìí pé àdúrà là á máa ń ṣe fún lù ọlọ́run tó dá lù tó dá ayé tí ń darí ayé nìkan là á sì pé àmọ́ wa bẹ̀rẹ̀ kí ẹ ṣe pé ètùtù là á máa gbé káàkiri á ṣàdúrà á pè ọba tó dá ayé tó dálẹ̀ tá à ń bẹ lábẹ́ sámà rẹ̀ tá à ń rìn lérí ilẹ̀ rẹ̀ kó fi alọ́kànbalẹ̀ nínú abẹ́ sámà rẹ̀ kó sì fi alọ́kànbalẹ̀ lérí ilẹ̀ rẹ̀ látara bẹ́ẹ̀ ẹ̀mí wa wà balẹ̀ Allahumma abẹ́wọ́ ọlọ́run ìgbèfèrè lánàá dùnú bẹ̀rẹ̀ mọ́sàfẹ́rẹ́ ṣèwádìí wa wa amina fi awtanina mọ́sà ìfẹ́ ọlọ́kànbalẹ̀ lórílẹ̀‐èdè wa waj'alha aminatan mutma'innatan wa sa'iri biladil muslimin ọlọ́wọ́n bá kọ́ wá fi ọlọ́kànbalẹ̀ kọ́lọ́wọ́n bá aláàkọ́sánú àti gbogbo olú àgbáyé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.